ará ilé mo kí yín káàbọ̀ padà sórí ètò ìṣẹ̀ǹbáyé bẹ́ẹ̀ náà kúkú ni lórí Orísun. mo sọ fún yín wípé ìlú Ògìdì ni a wà níbi tí wọ́n ti ń ṣe ọdún ìjẹṣu ọdọọdún ni wọ́n máa ń ṣe ọdún yìí o ẹ sì gbọ́rọ̀ lẹ́nu kábíyèsí a ti dé odò ọlọ́ya odò ọlọ́ya yìí ni wọ́n ní àwọn ọ̀dọ́ langba kan láyé ọjọ́ sí pé wọ́n ti pa ẹja kí wọ́n tó wá wọ́ ẹja náà wá sí bíbá ibi tí wọ́n wọ́ ẹja náà dèrè tí wọ́n ní wọ́n fi gé sí ọ̀nà méje pé kí wọ́n gbé ẹja ẹ wò ẹ má jẹ́ kí n bẹ fún yín àwọn ìgbọ́n wa kan wọ́n wà ń bíbáyì àwọn ni wọ́n máa yànnàná bí ọ̀rọ̀ náà bó ṣe rí orúkọ tèmi kò yí padà ṣọlá adé náà ni ayé ògúnlànà ẹ máa bá wa kalọ̀ kí lorúkọ yín. orúkọ mi ni Rájí Richard ọmọ ògìdì ọmọ bíbí ilẹ̀ ògìdì bíbáyì náà mo jẹ́. ó dáa bàbá wa ọmọ bíbí ìlú ilẹ̀ jẹ́ ní ṣókí ẹ bá wa sọ bó ṣe rí. tó ìwọ̀nba díẹ̀ tí mo mọ̀ nípa ìtàn ẹja ni pé wọ́n ní ìgbà kan níjọ́hun àná pé àwọn kan lọ pa ẹja ní odò ọlọ́ya nígbà yẹn wọ́n ní wọ́n ṣe gbé ẹja náà dé ibìbà wọ́n ti pín according to ìtàn tí a gbọ́ kólúkálukú máa gbé títí ẹ̀ lọ ẹja yẹn bá da àpáta ìgbà tán ni wọ́n máa ṣe bí ìwádìí bí ìwádìí wọ́n ní ẹja abàmì ni ipe ìyá tó ìyá ẹja yẹn gangan pé ọmọ ni pé wọ́n gbé ti àlùjọ̀nù tó ni tó tó wá ọmọ yẹn wá síbì bá ipe ìgbà tó máa dé ìbá tó ti báyìí pé wọ́n pa wọ́n ti pa ọmọ yẹn wọ́n dẹ̀ ti gé e sí wẹ́wẹ́ bó bá ṣe bínú nìyẹn tó tó sọ ẹja yẹn di àpáta sí ìbá. báwo ni àwọn èèyàn ṣe mọ̀ wípé ẹja di àpáta ń bìbà àwọn àwọn tó pa ń kọ́ ń bo ni wọ́n wà ṣáwọn náà lọ ròyìn lé ni. àwọn tó pa wọ́n ṣe sọ wọ́n lọ́mọ wọ́n ní kan nínú wọn ló jẹ́ ọmọ kékeré tó wọn lọ́mọ kékeré yẹn nìkan so ni ó là kíní ewu yẹn kọjá òun náà ló ròyìn bó ṣe ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ fún àwọn èèyàn. àwọn tó kù nǹkan kí ló ṣẹlẹ̀ sí wọn. Ah, àwọn tó kù nǹkan tó ṣẹlẹ̀ sí wọn wọ́n ní kò dá wa according to ìtàn tá a gbọ́ wọ́n ní omi yẹn wọ́n ló kún láti bẹ̀yẹn wá sí ìgboro ni tó wá kó àwọn tó kù wọn yẹn lọ bá a ṣe gbọ́ nínú ìtàn. ṣùgbọ́n àwọn àpáta tèmi ń wò yìí èmi ò rí àárín àárín ẹja nítòótọ́ èyí tí ó fara pẹ́ orí wà ń bẹ̀ ṣùgbọ́n orí gangan ò sí ń bẹ̀ ìrù náà ó dàbí pé ó ti fẹ́ gé kí ló ṣẹlẹ̀ báwo lè lè ṣe jẹ́. wọ́n eh, wọ́n ní àwọn òyìnbó kan wọ́n ló wá ń gbà kan bóyá àwọn yẹn ló tọ́ọ̀chì ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ń gé àwọn nǹkan kan wọ̀nyẹn kó tó di pé àwọn fámìlì tó ní bíbá wọ́n discover pé ah, kí ló ń ṣẹlẹ̀ wọ́n ṣe ní kọ́ńtọ́pù ẹ̀ tán fífọ ọkàn ilé tó kù nìyẹn ṣùgbọ́n wọ́n ti mú fáwọn kọ̀ọ̀kan tó kù kúrò ńbẹ̀. ẹ̀yin ará ilé ẹ ti gbọ́ ọ̀rọ̀ ṣókí lẹ́nu ẹ̀gbọ́n wa tí a bá sọ̀rọ̀ nípa ẹja tó di àpáta tí wọ́n ní pé àwọn ọ̀dọ́langba kan láyé ọjọ́ òun wọ́n lọ pa nínú odò ọlọ́ya. ẹ wo ètò ìṣẹ̀ǹbáyé ó sì ń tẹ̀síwájú ẹ máa bá wa kálọ ìlú ògìdì la ṣì wà ire o so ẹ̀yin ará ilé hmm, ẹ rí i wípé ìtàn ògìdì ó pọ̀ ẹ ò tí ì gbọ́ nǹkankan o ẹ ti gbọ́ ti ẹja ẹ sì gbọ́ ti orí àpáta tó jẹ́ wípé obìnrin ò gbọ́dọ̀ dé ẹ sì ti gbọ́ ìtumọ̀ ìlú ògìdì ẹ wò ó orí ètò ìṣẹ̀ǹbáyé la ṣe wà o bẹ́ẹ̀ kúkú ni níbi tí a ti ń kọ́ ọmọ láṣà iṣẹ́ àti èdè ilẹ̀ yorùbá tí a ti ń ṣàwárí àwọn akọni káàkiri ilẹ̀ káàrọ̀ òjìrè ẹ jẹ́ ká dókè lọ́hùn nígbà tí a bá dé ẹ ó tún máa gbọ́ ìtàn lẹ́nu bàbá wa ire o.